a nídìí ẹ̀rí láti inú kùránì nígbà tá bá sọ pé ẹ̀rí wo la rí tó sọ pé ojú ni ẹ̀mọ́ fi rìn ẹ̀dìjú ẹ̀ náà ó dìjú ni ọ wà mọ ẹ̀rí pé ojú la fi ni la fi rìn àdúkọ́ sọ pé ẹ̀rí wo la rí ní ìsìlámù wípé kí ni ẹ̀mọ́ fi rìn kí yẹn máa fi ríran jàre kí yẹn máa fi ríran àwà ní odijú o ní èdè kásẹ̀ máa kó táyà fún ọmọ náà wọn bá dijú ọmọ tẹ́ ma fi ríran so ọlọ́run ti fi kíníyàn sí ara ọmọ obìnrin láti ọjọ́ ìbí rẹ̀ eégún kèwúkèwú ni tọ́lọ̀ fi ṣe security ààbò sí ojú ara wọn débi wípé nǹkan kan ò lè gbàbẹ̀ wọlé nǹkan kan ò lè gbàbẹ̀ jáde àfi ìtọ̀ àti nǹkan oṣù rẹ̀ tí nǹkan kan míì tó bá lágbára jù yẹn lọ tí ó bá ti gbàbẹ̀ wọlé kéúkéú yẹn ó gbọ́dọ̀ sùn sẹ́yìn ìsúnsẹ́yìn rẹ̀ yóò lídìí kí yóò lìdì sí kí ẹ̀jẹ̀ kékeré kó jáde ńbẹ̀ ìyẹn náà ń pè ní ẹ̀jẹ̀ àbálé so àṣẹ nídi pé kílẹ̀ rí ẹ̀ hmm. ohun tí ń ṣẹlẹ̀ ni tọba ti túwọ̀ náà bá fẹ́ lọ́mọge ọ̀hún experience rẹ̀ ṣùgbọ́n ìsìláàmù kò sọ ìṣẹ̀lẹ̀ yẹn ṣùgbọ́n ohun tí ń ṣẹlẹ̀ ni sí ọmọnìyàn tí ò ṣe deny medically kò ṣe deny àwọn náà kọ́ ń fàmẹ̀ bẹ́ẹ̀ ló fi gá sí kétán bá gọ pé wọ́n rèpù ọmọ kan wọ́n lọ wo fajínítì rẹ̀ kọ́kọ́rọ́ tọ́lọ́ ń fi bẹ̀ wọ́n wò ó só ti yanu it's just like pé padlock ti yàn sí pa èèyàn mọ̀ pé lọ wà tí wọ́n bá ti sí padlock ó mọ̀ náà ó nídìí kó sẹ mọ́ bèrè ẹ̀rí ìyẹn lọ́wọ́ mi pé ẹ̀rí wo ló sọ bẹ́ẹ̀ ọ̀dà now ṣé ìsọ́mù sọ nípa ohun tí a tí ọwọ́ ìbàjẹ́ kò bá kan ìyàwó wa ìyàwó náà ìsìláàmù sọ̀ǹtàṣì báyìí ọ̀nà tí ìsìláàmù gbà sọ́lé ìsìláàmù jẹ́ ká mọ̀ wípé tọ gbogbo ẹni tí kò tí ìrọ́kùn ìrí lẹ́ńpẹ̀ ní bíkìrù gbogbo obìnrin tí ó bá tí ìdá ọkùnrin mà lẹ́ńpẹ̀ ní bíkìrù ọ̀wọ́n tí ìsìláàmù wá sọ ni pé ẹ ń bá ti fẹ́ bíkìrù ẹ bá ti fẹ́ bíkírù tó sì níyàwó lé tẹ́lẹ̀ ọjọ́ méje àkọ́kọ́ tọmọ yìí wọlé wọn ò ní bá pín ọ̀wọ́ tí islam sọ nìyẹn obìnrin tí ò bá tí ìrọ́kùnrin rí orúkọ tí islam pè ní alibikiru òkè alibikiru islam wá sọ pé tírú ọmọ bẹ́ẹ̀ tó fẹ́ ẹnìkan tó ti níyàwó kan lé tẹ́lẹ̀ tó ń wá lọ ṣèkejì tàbó ṣèkẹta tàbó ṣèkẹrin ọ̀sẹ̀ kan gbáko tọmọbìnrin wọlé bẹ̀ẹ̀ láti ọjọ́ tó wọlé yẹn ẹ̀fọ́jọ́ méje náà níbẹ̀ lọ́sẹ̀ odidi ọ̀sẹ̀ kan gbáko yẹn ìyí tí ń jẹ́ pínpín oorun láàrin òun àti àwọn tó bá ń lé kò ní wáyé nígbà tí ọ̀sẹ̀ kan bá parí wọ́n ṣẹ̀ pín oorun mẹ́sẹ̀ fẹ́ pín oorun ọ̀wọ́ nǹkan tí sáàmù sọ nípa bíkírù nìyẹn ní ìdàkejì tó bá gá sí pé ẹni tọkùnrin fẹ́ í ṣe bíkírù ìtumọ̀ pé kì í ṣe bíkírù ni pé ó ti lọ́kọ rí ó ti lọ́kọ rí irú ẹni bẹ́ẹ̀ tọkùnrin bá fẹ́ ilé obìnrin míì tó wà nílé ọjọ́ mẹ́ta àkọ́kọ́ tó wọlé ọjọ́ tó wọlé ọjọ́ kejì ọjọ́ kẹta kò ní sí pípín oorun láàrin òun àti àwọn yòókù rẹ̀ ọjọ́ mẹ́ta tẹ̀léra wọn yẹn òun ló ní the matter arising is that obìnrin tá a wá fẹ́ ní ìsìn ohun tá a mọ̀ ní pé kèè lọ́kọ rí ok àmọ́ ń gbà tọkẹ ó dọ́dọ́ rẹ̀ ó níbàá ẹni tó ti dọ́kùnrin mà kí ń dájọ́ ti ẹ̀ ẹ̀nà ti bí mo ti gbọ́rọ̀ ìwà o ẹni ìbéèrè pé àmì wo ó ní ṣe ìsáàmù sọ nípa ohun tí a máa ṣe ṣe ọwọ́ ọ̀bàjẹ́ kò bá kan ìyàwó náà mo ní ìsáàmù sọ nǹkan nípa ìyùn ju pé tá bá fẹ́ bí kírù ẹni tí ò tí lọ́kọ rí ọjọ́ méje àkọ́kọ́ ti ti ẹni so ìyẹn tó bá bá obìnrin kan lé ṣí ẹ̀bà bóbìnrin kan lé gbogbo ọjọ́ lọ́jọ́ ti ẹ̀ ni bọ̀tọ́ bá ti bẹ́ẹ̀dì kan lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ méjì àkọ́kọ́ yẹn ọjọ́ ti ẹ̀ ni a sì wà bẹ́ẹ̀ sí ní máa pín ọjọ́ tí èèyàn bá fẹ́ sayid adélébọ̀ dàìfọ́sí single mother or whatever gbogbo kọtẹ́ bá rẹ̀ máa pè wọ́n ó sàjẹ́ sayid ó sàtìlọ́lé ọkọ̀ bọ̀ ọkọ̀ ẹ̀kú ni o wọn kọ̀ra wọn lẹ̀ ni o ọ̀wọ̀ tẹ́bà ni o ó sàtìdílé ọkọ̀ bọ̀ ó ti ṣe ákídù yìí ó tó wá ṣe ákídù pẹ̀lẹ́ lòmíì ẹn tó wá fẹ́ yìí òun náà ti níyàwó ó ti níyàwó kan lé ọjọ́ mẹ́ta àkọ́kọ́ tóbìnrin yẹn wọlé ti ti ẹ̀ ni lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn wọ́n ṣe àmọ́ pín ọjọ́ láàrin ara wọn hmm tí ò pariwo ẹ̀ inú sísàmù pariwo o ní ọ̀rọ̀ pé ọba ń lé àbọ̀ ọba ń lé ìsàmù pariwo ẹ̀ ọba ń lé àbọ̀ ọba ń lé ìsàmù pariwo ẹ̀ ní sísàmù fìrìnlẹ̀ ni pé só ti só yìgì rí àbí pé èso yìgì rí a sì ti mọ́tẹ́ ń pè yìgì yẹni pé ṣé bàbá rẹ̀ ti yọ̀ǹdẹ̀ rí fọ́kùnrin kan rí tàbí bàbá rẹ̀ aláṣẹ rẹ̀ pé yọ̀ǹdẹ́ rí tí bàbá rẹ̀ aláṣẹ rẹ̀ ò bá yọ̀ǹdẹ́ rí híyà bíkìrù tí aláṣẹ bá ti yọ̀ǹdẹ́ rí híyà sáyì kò wá sí kẹta so kò sọ pé sọ islam ò ti pariwo ẹ̀ gẹ́gẹ́ bí Yorùbá ti máa ń pariwo ẹ̀ ikímọ̀ wà bẹ̀ ní ìsìn ọmọ kan lọ sílé ọkọ gbogbo wa mọ̀ wípé ọmọ yìí o àwọn aláṣẹ rẹ̀ kò tí ì lọ́kọ rí ok kò tí ì fi lọ́kọ rí tẹ́ pé naturally a mọ̀ retí pé kí ni ipò ní àbálé dámọ̀ retí nù bọ̀ sí ń ọkọ ọkọ rí pé Ah. kọ̀kan tí ìbímọ ní o èyí ti dá ọkùnrin mọ́ o kọ̀kan tí ìbímọ ní o èyí ti dá ọkùnrin mọ́ kí ni ìdájọ́ ẹ̀ àkọ́kọ́ náà àṣà tí yóò bá dálẹ̀ pé obìnrin tá bá ń lé ká òwú ká fi nu ẹ̀jẹ̀ àbálé ok tàbí skáàfù funfun ká fi nù ún ká wá ra ìṣáná àti àwọn nǹkan míì ká wá fi parókò ránṣẹ́ sí òbí ọmọ yìí kò nítumọ̀ kò nítumọ̀ kò nítumọ̀ ẹ̀sìn wo sọ pé ká fi ẹ̀jẹ̀ àbálé ránṣẹ́ sí ẹnikẹ́ni tó bá rẹ́jẹ̀ àbálé clean rẹ̀ fẹnu sọ tọ́bí ẹ̀ bá bi ọ́ léèrè pé báwo ló ṣe bá ọmọ mi o ọ̀fẹ́nu sọ nígbàtọ́ ọmọ tèmi lọlé ọkọ mo bi ọkọ ọmọ mi léèrè pé bóò ló ṣe bọ́ ọmọ mi ni kìí ṣe pé àwọn ìgbà o lè bi ọkọ ọmọ ẹ léèrè pé mo tọ́jú kó máa dá sí pé ó yọ ìrìnkún rìnrìn ok báwo ló ṣe bá ọmọ mi ó sì lọ ń bá dáadáa kò ṣẹ̀ṣẹ̀ mú áńkásìbù funfun àtẹ̀jẹ̀ ẹ̀rọ kan wá ẹ̀gẹ̀ tó ṣe ń pòdúsì lọ ń gbé gẹ́gẹ̀ ìsìláàmù ní ká mú ẹ̀jẹ̀ kankan ránṣẹ́ sí ilé àwọn ìyàwó wa ká fi paroko lóhùn ṣùgbọ́n ń ṣe wọ̀ tí bàbá ọmọ tó tọ́jú ọmọ tó sì retí wípé òun tọ́ ọmọ yìí ní títọ́ kan tọ́wọ́kọ́wọ́ òfin ní ìbà á tọba béèrè káti yọrí wà ń bẹ̀ àbí ò láti yọrí kò sàbùrú ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ tọba fọmọkún ìyẹn báyẹn ṣe wá rí tí Islam tí ò fi wá hámà pé tọ́ ọba ń lé àbọ̀ ọba ń lé méjì ní sáàmù pín obìnrin sí kò sí kẹta díkírù àti sayid díkírù ni ẹni tí bàbá rẹ̀ ò tí ìfìgbà kankan yọ̀ǹdẹ̀ rí fún ọkọ sayibù ni ẹni tí wọ́n ti yọ̀ǹdẹ̀ rí tọ́rọ ẹ̀ wá tún padà di pé ó máa rì márì yálà ọkọ ẹ̀ ni yálà ọkọ ẹ̀ sílẹ̀ ni yálà olóṣekúlù fọ́kọ ni ní ìsìn ìwá fẹ́ díkìmù ẹni ohun tí ìfàkọ́kọ́ rí àmọ́ nígbà tí ó ọkọ òun kò wá bá a níbà obìnrin tí ó ti rọ̀pin rí ṣé yóò wà pariwo ni wípé à ọ̀rọ̀ mà ti yíwọ̀ Islam rántí ọkọ̀kọ́ jẹ́ ẹ̀sìn ẹ̀sìn àṣírí ẹ̀sìn ìbòrẹni láṣírí kìí ṣe ẹ̀sìn tó ní kátúra wa láṣírí nǹkan tó bùkátà sí láti mọ̀ ní pé ìwọ ọmọbìnrin mo lérò pé bíkìrù ní ọ ni àṣé fake bíkìrù ní ọ fake bíkìrù ní ọ okay ìbọnlé so ti túbà bó ti túbà nítò nídìí ni o nídìí kó tú láti rí torí gbọ̀gán tó fẹ́ túyàn láti rí tó rántí iye ọmọ tó ti bá bíkírù wọn jẹ́ ọ̀rántí ṣe bí wọ iná ẹ̀wọ́ náà bàtà wọn kan jẹ́ wọ́n wá ṣe fún wọn náà ọwá fọn mú ẹ́ ìwọ náà ti ó ti ó ti dìsfàájí àwọn ọmọ tó fẹ́ náà ó wá dá sí pé ìwọ dìsfàájí ọmọ kan rí àbọ́mọ méjì rí àbọ́mọ mẹ́ta rí ọwá lọ fẹ́ fẹ́ bí kírù ọlọ́wọ́ àtàrí fake bí kírù sí ọ ọgbọ̀rọ̀ pariwo ó ti fẹ́ ọkàn sọ pé tó ti túbá o tó ti túbá tó bá náà ti túbá àpá kàláàs ó ti parí ọ̀nà tó dá ìwọ kọ́ ló jẹ ìyà rẹ̀ kèsè ìwọ lọ́sẹ̀ ọlọ́run lọ́sẹ̀ tó bá náà ti túbọ́ ti túbá nìyẹn táwọn òbí ẹ̀ bá bí ọlẹ́rẹ̀ pé bọ́ wá rí ọmọ alhamdulillah ala kulli hal wọ́n ti bọ̀ yí báwọn alhamdulillah Ah, alhamdulillah ala kulli halin wọ́n ti gbọ́yé wọ́n ti gbọ́yé ní àmà wá gbọ́yé kí wọ́n lọ wọlú dictionary fún alhamdulillah ala kulli halin onídìkọ́ wa mọ̀ tú àtìrí ọmọ ìyá rẹ̀ síta làálà kọ̀dítà àbàtì àmì ilẹ̀ so Islamu kò polongo ẹ̀jẹ̀ àbálé ìsìláàmù kò fi rán kò fi ṣẹ́ àrokò ẹ̀jẹ̀ àbálé rán ẹnikẹ́ni nínú àwa mùsùlùmí bọ́ bá bá bó ti yẹ kó bá alhamdulillah tọ́ bá bá bí ó ti yẹ kó bá alhamdulillah ìwọ náà wo ti ẹ náà tó sì rú ẹ̀rì káwà sọ pé òṣèrú ẹ̀rì kásọ pé òṣèrú ẹ̀rì ọlọ́run wá fìyẹ̀ sàdánwò fún ọ tó bá ti tú bá àtá ibù mìíràn zambika málára ń bá làwú ni bá ti lóòtú bó ti tú bá nìyẹn ló ti yé tọ́lọ̀ òsì jẹ́ kí ìbàjẹ́ tó ṣe yẹn tọ́lọ̀ yóò pọ̀ débi pé kí tiẹ̀ má ní tùmọ̀ sí torẹ́ lò míì nínú àwọn ọmọbìnrin yẹn ah! <laughs> wọ́n ti ṣèbàjẹ́ kọjá kọjá àfẹnusọ so islam ò fi àrókò àbálẹ́rán wa o òtíyẹ́ ojú wo ni islam fi wo àṣà ilẹ̀ yorùbá àti sọ́ọ̀ islam ò lọ́wọ́ sí gbogbo rán náà dáyẹn pé o báyàwó rẹ̀ ńlé ọwá ń fi áńkátìfù nu ọwá ń fi áńkátìfù fi nu ẹ̀jẹ̀ àbálé ọwá ń ràtàná mi ò ní o máa ràtàná fún àna rẹ̀ lọ́kọ́tọ̀ bá ráyè o ràtàná fún wọn náà tó lè tàná ra gáàsì fún wọn ni electric gas rà fún wọn ní tí wọ́n tún fi sè náà rà fún wọn pọ́ọ̀tì tí wọ́n èsè ra fún wọn kò sàbùrú ń bẹ̀ ṣùgbọ́n tó bá ti di pé òun fi ẹ̀jẹ̀ àbálé òfin ń pàrokò ránṣẹ́ kò dáa wọ́n sì pàrokò ránṣẹ́ so àti láǹfààní àti sọ kí zina zina ni ìbálòpọ̀ tó bá wáyé láàrin ọkùnrin kan àtobìnrin kan síwájú sígátùlẹ̀ ákìdì síwájú gbólóhùn ìtakókò yìí sí onípe zina alẹ́ ti sọ ìdíyà rẹ̀ tó kálukú wa ẹ̀já jìnà sí sí o alọ́fù wá sí kò ń gẹ̀rẹ́ so ìbéèrè ní ìtọ́wá tó fẹ́ wáyé a mọ̀ sí tẹ̀ ní ọ̀la insha allah ṣe lórí ẹ̀ ó ní kí ni ìdájọ́ masturbation masturbation ni kí ara ọmọkùnrin kọ́ mọ́ wá ìbálòpọ̀ tọ́wá fi ọwọ́ ara rẹ̀ kó fi máa pírẹ́sì ara rẹ̀ títí yóò fi dámira that is masturbation fífi ọwọ́ dámira ìsìláàmù fẹ́ ìsìláàmù fẹ́ ṣẹ́rí a ní societal problem tó lágbára wàláì and it's vital problem tó lágbára then àwa tá a jẹ́ ọ̀dọ́ àtiwá mọ̀ wọn ara wa a mọ ìwọ̀n ara wa ẹlòmíì tó ti yẹ kó ti fẹ́yàwó yóò sọ pé òun fẹ́ gba dìgírì fóun tó níyàwó torí kó ti ka dìgírì yẹn kún pé òun nìkan ní ọ̀nà àbáyọ ẹlòmíì tó ti yẹ kó fẹ́yàwó yóò sọ pé tóun ò bá sì níye property báyìí òun ò ní fẹ́ yàwó tó sì já sí wípé nìka àgangan fúnra ara rẹ̀ many asbáàbì risky ni nínú okùnfà tọ́lọ̀ ọmọ fi pèsè fún ẹ̀dá ni nípasẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin àmọ́ ní twenty five twenty six twenty seven twenty nine thirty thirty one thirty two thirty three thirty four thirty five gbogbo àsìkò tó ti ń wọ 25 26 lọ yẹn tó ń lọ sí 30 tó ń lọ sí 30 à àdámọ́tọ́lọ ń dámọ́ ó lè mọ́ gba ẹ̀rọ mọ́ ó sì fẹ́ ṣe sìnà nípasẹ̀ bẹ́ẹ̀ ọ wà máa fi masturbation ọ máa fi relief ara rẹ̀ ẹ̀sìn òsì faramọ́ masturbation dípò yẹn ààwẹ̀ lọ́mọ̀ gbà ṣùgbọ́n lómii mo ti ráwọn kan rí tí wọ́n ní ààwẹ̀ yẹn gan kò tún ra àwọn múlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ààwẹ̀ ó lójú ẹni ràn so tí ó ààwẹ̀ ọ̀bà wọ́ọ̀kì fún ọ nìká ó wọ́ọ̀kì fún ọ ṣiṣẹ́ sọ bó sì ṣe ni ní masturbation kò dáa ṣiṣẹ́ tọ bí ó sì máa ní tọ́rọ́kọ́bọ̀ lọ́wọ́ tó bá wá fẹ́ ṣègbéyàwó mọ́lọ mú mọ́lọ yàn kan níbi tí àgbọn ti ga mọ́sọ̀pọ̀ fẹ́ lọ fẹ́ ọmọ tó ga sí wípé tẹ́ bá fẹ́ ṣègbéyàwó owó tẹ́ owó tẹ́ǹsì gan ó tó yín jẹun fọ́dún kan nígbà bá lọ ṣègbéyàwó pẹ̀lú ẹnìkan tí wọ́n lọ gba tẹ́ǹtì wọ́n sí tẹ́ǹtì wọ́n lọ bí one fifty thousand ṣé ìlú ẹni máa gba tẹ́ǹtì ara bẹ́ẹ̀ ṣe ń kó bara yín nù ara bẹ́ẹ̀ ṣe ń kó bara yín nìyẹn ìgbéyàwó tẹ́ẹ̀ṣe tẹ́ẹ̀dọ́kọ̀ ń pálọ̀ tí bàbá ọmọ sọ pé mo yọ̀ǹda ọmọ mọ́ ọmọ lọ lé gbogbo àwọn pastors tó ń contribute sí bí àwọn ọ̀dọ́ òsèré tètè máa fẹ́yàwó nìyẹn àìwá tètè máa fẹ́yàwó àwọn ọ̀dọ́ ó ń bí sìnà rẹpẹtẹ ọmọ àlè rẹpẹtẹ kọ́nà kó sàánú wa masturbation